الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ lọ sọ́dọ̀ ọmọ subhanahu wa ta'ala àwọn ọba tí ó fi àánú rẹ̀ kó wájọ ní àsìkò yìí láti máa kà nínú ọ̀rọ̀ ọlọ́run bá àtàkì máa ṣe àlàyé àwọn ọ̀túnmá rẹ̀ láti lè bá ní máàrí

nípa tó lè fa sábà ní ìyà fún wa ọlọ́pàá àti àlékò ìgbé àgbẹ̀fẹ́ sọ̀rọ̀ àwọn àríwá àríwá sọ̀rọ̀. a ti mọ̀ tẹ̀wájú ní tòṣìṣẹ́ wa tí a ń bá bọ̀ sọ̀rọ̀ tó ń kọ́kọ́ àti wà lórí àríwá ẹlẹ́ẹ̀kẹrin lánàá. àwọn àbáni àwọn obìnrin láàrin ẹṣẹ́ sọ̀rọ̀ ẹ̀rọ jíìn والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون Àti àwọn ìròyìn ẹ̀ fọ́lọ́mọba kó là wá níbi àṣìkú, ó lè sọ wa níbi àṣìgbọ́yé, fọ́lọ́mọba kó fi ara wa lélẹ̀ lórí pàápàá àtùmà ara náà. Àwọn ọ̀bá ni wọ́n lájú ilẹ̀ yóò nínú Nàìjí máa òun délẹ̀ ìlẹ́yìn. Aṣàlàyé fún wa, nípa ọlọ́mọba ó ròyìn àwọn mòmìnir Àdàpé wọ́n ń jẹ́ mùsàkí. Àwọn mùmìnì náà ni mùsàkí, mùsàkí náà ni mùmìnì. Bí ò bá dáwọn olùgbàjú òdodo lólùpayọ yóò bá kú jẹ́. Gbogbo ẹni tó fẹ́ jẹ́ olùpayọ ọlọ́run àkọ́kọ́ fẹ́ ní. Ìmọ̀nì ní àkọ́kọ́ fàájú. Ìmọ̀nì wọn ni wá dàgbà, yóò máa dàgbà, yóò máa dàgbà, ó di ìpayà ọlọ́run ọba ọlọ́run bá rọrìn àwọn tí wọ́n jẹ́ olùpayọ̀ ọlọ́run ọba nínú òròyìn wọn olùdí ayọ́mẹ́núnà bí máa ń zílá ilẹ̀ ìkẹ wà máa ń zílá mi ń pàtẹ́lẹ̀ wọ́n gbà tọ́lọ̀ wọ́n sọ̀kalẹ̀ fún àwọn ààrẹ ti tó ṣáájú ó ṣàlàyé orí ìfún alámẹ̀ àyí títà àwọn múmìnú títà àwọn alùpùpù ààrẹ okùnwọ̀n sínú àwọn múmìnú títà àwọn lábáwá ààrẹ sínú àwọn mùmìnì nínú tiwa náà ayà ikú wa sí ní gbogbo ìwọ̀n tí ó jẹ́ mùmìnì òdodo àfikọ́ gba àmẹ́wà Muhammad ìjọsọ́gbọ́wọ́ ara sára ó sì ní gbogbo àwọn àmẹ́jọ́rọ̀ yìí òun gbà lábí gbọ́ ni dẹ́dẹ́ ni mùsùlùmọ́nà gbogbo àwọn àtàlàyé irúgbà tó wípé ìgbàgbọ́ yẹn ni wípé a gbà pé òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ọlọ́run bá fi ṣẹ̀rí ààrẹ rán wọn ṣùgbọ́n ṣẹ̀rí àwọn ti parẹ́ pẹ̀lú ṣẹ̀rí àtẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba wa ó ní àwọn olùpayọ̀ ọlọ́run ọba subhanahu wa wọ́n ní gbàgbọ́ sí ìtọ́rọ ọba sọ̀kalẹ̀ sí àdínábìlì ìjẹ́ alkùnrán. wọ́n sì ní gbàgbọ́ sí ìtọ́rọ ọba sọ̀kalẹ̀ sáájú fún àtẹ́bí sọ̀rọ̀ lọ àrùn fáwọn àrẹ́bí orí wa ìròyìn kan ọlọ́ni wa bẹ̀rẹ̀ àkírọ̀ tí ó ń yóò kínú. ọbẹ̀lá àkírọ̀ tí ó ń yóò kínú. wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olùpayọ̀ ọlọ́rin nínú ìròyìn wọn nínú àwọn sọ́ọ̀fìnì nínú ìròyìn wọn ni wípé bẹ̀rẹ̀ àkírọ̀ tí ó yóò kínú kí wọ́n ń pè ní àáfíra àwọn àǹfà àwọn ni wọ́n ń pè ní àáfíra bìnífìnà sí ilà dùnìyà ìtọ́ jẹ́ pé olókàì tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ ilé ayé ẹ̀rí wípé ká tó rí ọ̀run àkọ́kọ́ láyé yàní ká sọ pé ọjọ́ kan bẹ ọjọ́ kìíyàmọ́ ọjọ́ ìṣirò àkọ́kọ́ ṣiṣẹ́ ilé ayé so ilé ayé ṣáájú ọ̀run nípa wípé ayé láti ṣiṣẹ́ ọ̀run láti tẹ̀sírò al-yawma amal wa gadan hisab wa gadan hisab la amal al-yawma amal la hisab o ní ọjọ́ ọṣẹ́ kò sí sínú lónìí o ṣe dáa o ṣe dáa ju àlà tó bá dọ̀la kìyàmà ọjọ́ ìṣirò ni kò sí sẹ́ńdọ́ náà láàrín ìfìlà àwọn kìfìlà ọ̀sẹ̀ fún àwọn ọlọ́ọ̀bá dábàá padà láàrín àmàlùfàlà àbí mọ́tàlá tó wọn bá tó ẹ̀hún jẹ́ nípa ọlọ́mọ ṣiṣẹ́ lórí àwọn ará so ọjọ́ ọṣẹ́ lónìí so òní yìí ó yá ju àná lọ nínú òní àtọ̀lá ọ̀la máa jẹ́ ìkan ìbòrì fẹ́ràn bẹ́ẹ̀kọ́ ìdá ayé in tí ó kẹ́gùn ayé ni kí ni àpọ̀ òkútu ayé ìdáfọ́sọ́gbé akíndọ́rọ́ tó ń pè ní akíndọ́rọ́ tó ń pè ní akíndọ́rọ́ àtọ̀ tó ń pè ní láti dòrò so kí lọ́fí pẹ̀lú àkírọ̀ àkírọ̀ àkírọ̀ ìdí ó wà ní kẹ́yìn ìtó kẹ́yìn ìtó kẹ́yìn torí pé òun ló kẹ́yìn òun ló kẹ́gbò sáyé ìlísìláàdí ilẹ̀ tòní abágbésẹ́gbẹ̀rí ayé òun ni ó wà kẹ́yìn lọ́fí pẹ̀lú kí ni ó kàdáàlì tí ó fi pẹ̀lú àkírọ̀ ọjọ́ kẹ́yìn òun ni pé yẹ́wò mú láyà ọmọ bá àdáhà akọ́tọ́ yẹ ní ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ òtún ọjọ́ míì mọ́ ẹ̀yìn ọjọ́ wọ́n fi ń pè ní àkàrọ̀ ọlọ́wọ́n ni wọ́n bèèrè àkìrọ̀ tí ó rí òkínú àkìrọ̀ tí hún yóò kínú ọlọ́dí àwọn mọ̀tẹ̀kún àwọn olùpáyà ọlọ́run bá tòótọ́ tó bá ti di pé wọ́n ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀kan ọjọ́ kí lápé ọjọ́ ọ̀kan ọjọ́ kìyàmọ̀ ah, ọjọ́ kìyàmọ̀ ọjọ́ péde ogun hmm? náà àwọn orúkọ tí ọjọ́ kìyàmọ̀ ní onínà àkàrọ̀ ah,

ọjọ́ kan ń bẹ tó jẹ́ wípé láàmàlùn wàlà wàlàdùn wàlà àbúkà wàlà òpè wàlà nàkà kò sí bàbá kò sí ìyá kan ló gbà mí kò sí dúkìá kan kò sí igbá kan kò tẹ́ ẹ̀mọ́ fámìlì là ọjọ́ ọjọ́ ọjọ́ kí kóṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bá ni wọ́n bí láàkírọ̀ tí ó bí ó kí náà ni. wọ́n bí láàkírọ̀ tí ó bí ó kí náà ni. bẹ́ẹ̀ ni àwọn olùgbàgbọ́ òdodo tá ń sọ yìí nípa alkiyama wọ́n ní àmọ̀dájú lórí ẹ̀kún ẹ̀dá rẹ̀. a jẹ́ pé nínú ìròyìn mùsùlùmí dáadáa nínú ìròyìn àwọn ẹni ọlọ́run ò ní wípé wọ́n nígbàgbọ́ pẹ̀lú albáàkú alkiyama ìgbédìde tí ó ṣẹlẹ̀ àràákìrọ̀ ẹwà sẹ̀sùlọ́sẹ́ àràákìrọ̀ dòkólù jẹ́nà wíwọ àrìjẹ́nà àràákìrọ̀ dòkólù náà wíwọ iná àràákìrọ̀ wàlhìsáàb wàlmìzàn àti pé wọ́n gbé òṣùwọ̀n kalẹ̀ táfi tí wọ́n fi yẹsẹ̀ wa wò àràákìrọ̀ wọ́n tẹ̀ sínú wa àràákìrọ̀ wọ́n sọ pé àràákìrọ̀ ìtókòónú nìyẹn àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ àkèyàmà وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون nínú wa ṣe máa ma mùsùlùmí gidi ni pé mùsùlùmí máa pé àlùkìyàmọ̀ ń bẹ ẹ tó bá ti wá sọ fún yín pé tí bá ti ń dáwọ́ tó bíbi àlùkìyàmọ̀ kò sí nínú àwọn ìtàkó ẹ ọkẹ́ sọ gbogbo ẹ̀ náà ní ayé wo ló parẹ́ ayé parẹ́ sí ẹgbẹ́ ti dáta bẹ́ẹ̀ rí sẹ́ẹ̀ àbí ìdájọ́ ọdún mẹ́wàá sẹ́yìn ó lè mọ́ ìtọ́ bá mi ṣẹ̀tọ́ mi ti máa ń kó àwọn ṣẹ̀tọ́n bí ṣe máa ń kó àwọn àṣà àwọn àṣà oríṣiríṣi wáyé ayé ní àwọn àṣà tí ń ba ímẹ́lì ń jẹ́ ẹ̀rọ ayé parẹ́ ayé ò parẹ́ tì ayé parẹ́ tì abẹ́ àbílẹ̀ bọ̀ jù ẹ̀ àwọn mùsùlùmí gidi òní bá wọn sọ tó wọ́n bẹ̀rẹ̀ àkùrọ̀ sí òmì òkè náà àwọn onígbàgbọ́ àmọ̀dájú pé ẹ́ ayé ò o tó jẹ́ pé tọ́rọ̀ bá lọ tó bá pọ̀ ó dà kìí àmọ́ torí pé wọ́n lájú wà tẹ́lẹ̀ pé ọjọ́ yẹn bẹ̀ ó dá wọn lókútà dá pé ọjọ́ yẹn máa wá ṣùgbọ́n ẹni tí ò gbà kìí àmọ́ gbọ́ lọ́ba sọ fọ́nà kìí àmọ́ lónìí rẹ̀ tọ́lá ń pè ọ̀ka rẹ̀ pé àkìí àmọ́ kan gbẹ dẹ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run ilé òòsàn kìí àmọ́ kan fóun fi ń tẹ̀lé ọ̀rọ̀ kúfùrù ọ̀rọ̀ ẹbọ́nyọ́ ọlọ́run bá fi pẹ̀lú sùkánà wọ́ta gbogbo gbogbo tí ó sì ìfẹ́lẹ̀ ń bẹ̀ ilé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ilé ṣàlàyé fún wa lẹ́sì kaná lẹ́sì kaná gbogbo lójú ìfẹ́ so àwọn ọmọ mi níyìí wọ́n nígbàgbọ́ nípa alkiyama nípa ọjọ́ alkiyama ọjọ́ tí ń bẹ̀rẹ̀ نعم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أفاوى البابوي رحمه الله قلنا الآخرة تعطي جبت على إزواجه قلنا نبقى مسيحي títẹ́ fi wọ́n ń pè dúníyà ní dúníyà ẹ́ àbáàkìmọ̀ dúníyà lóye dúníyà àwa ẹgbẹ́ lọ́la Yorùbá máa ń sọ wọ́n ní ìdáyé dúníyà ẹ́ dúníyà di dúníyà dúníyà wọ́n ń pè dúníyà ní dúníyà lè dùn wòye àgbẹ̀lá àkẹ́wà wọ́n ń pè dúníyà ní dúníyà nítorí pé òun náà ló pẹ̀kún sí àkìyàmù ìbámẹ̀yẹ ayé yìí òun ló pẹ̀kún síbo àkìyàmù lọ́nà أفاصل ما اللي يقدر مطوات قولا واحدة لدنوها من الآخرة ya ó ń dáwà náà ó ń gbárí ìtẹ̀mí kan tabakú òtẹ̀mí inú gbọ̀dàbọ̀ ṣé ní ayé o sálùkì àmà ni so ayé kan lò nínú ìyá wa ayé kan nù adélé ayé ìgbà kékeré ńgbò ya àtúndàgbà díẹ̀ àrùn ọ̀sánìkà kí bá ṣe ń lò lọ ṣègbà ìṣègbà lò lọ èyí tó wá kẹ́gùn sí àkírọ̀ kìí ṣe inú ìyá arọ́gbọ̀gbọ̀ sí ọjọ́ àkíyàmà èyí tó kẹ́gùn sí àkíyàmà ni ìṣẹ̀mí ayé tàbí kí ni o tààmù so lọ́ fi pé ilé ayé bí dúníyà èyí tẹ́ pé òun ló pẹ̀ kó sí ló kẹ́gùn sí ìjọ kan ìwà àwọn ìyá rẹ̀ ápírọ̀ èyí tẹ́ pé òun ló jẹ́ ìparí gbogbo nǹkan ó sì jẹ́ wípé òun náà ni ó kẹ́ ìyá so wọ́n pe dúníyà dúníyà bá wọn àwọn mùmìnì wọ́n ní àmàdájú wípé lẹ́yìn bíbáyìí in tó tún kàn ò ní wà lọ́sọ̀tẹ̀ òṣèlú بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم أو تسلسل بين القرآن ọlọ́ni wùláìk àwọn tá a mẹ́nu bọ̀rọ̀ wọn ìyàwó wọ̀nyí tá a sọ yìí

aláhùdámi rọ́bìhì àwọn ni wọ́n gba ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run ọba wọn àwọn ni wọ́n wà lórí ìmọ̀nà tí àkùránì mú wá àwọn ni kùránì ṣe ní àǹfààní àwọn ni kùránì wúlò fún ọ̀láìká aláhùdámi rọ́bìhì wọ́n ọ̀láìká wúmúl muflihun ọ̀láìká aláhùdámi rọ́bìhì بِآيَاتِهِمْ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ Àwọn ni wọ́n ń sórí ilé ọ̀nà mọ̀ tí Kùránì ṣe láǹfààní ìyá wà ní wọn. وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ الْفَلَاحُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ Àwọn ni muflihun, àwọn làwọn tí wọ́n ti sórí ilé láyé ń bí àti ní ọ̀la al Lọ́nà wo? Àwọn mọ̀tẹ̀fẹ́ ọ̀nà wọn wọ́n ní túnmẹ̀ ní pé فإنهم على نور من ربه وبرهان واستقامة وسداد àwọn tí wọ́n bá gba ìmọ́lẹ̀ ìyàtọ̀rọ̀ ọlọ́run ọba wọn àwọn ní ìmọ́lẹ̀ ìtọ̀tọ̀rọ̀ ọlọ́run ọba yóò mọ̀ darí wọn wọ́n wá dúró ní lórí ẹ̀sìn ọ̀tọ̀ fi ń pèyè láwọn ọlọ́run ọba fi wọ́n ṣe kò ń jẹ ìmọ̀lẹ̀ ìlàyìíká àdá ìwòdáàmì rọ̀bì ẹni tó wà lè wà nínú àwọn òyìn tí wọ́n sọ ó gba ìkọ̀kọ̀gbọ́ ó ń gbèrú dúró ó ń náwó rẹ̀ síjọ́ ọlọ́run ọba ó gba ìtọ́lá bẹ̀rẹ̀ àti ìsọ́lá gbọ́ ó gba gbogbo àwọn ànábì tó lọ sáájú gbọ́ ó sì gba kìyàmọ̀ gbọ́ lódodo àkùrá ìkàlà gbọ́dọ̀ yọ̀ irú àwọn ẹ̀yìn ẹ̀ mọ̀ rí tẹ̀sán ìmọ́lẹ̀ ọlọ́run yóò mọ̀ wà pẹ̀lú wọn láì gbọ́dọ̀ ṣẹlẹ̀ Ìlàáyíká, aláàrùdá ní ọ̀rọ̀ ẹ mọ̀ rí pé wọ́n mọ̀ gáìdì wọn láti sọ́mọ̀. Ẹ tó nígbàgbọ́ ní ọlọ́run, ó nígbàgbọ́ ní ọlọ́run, àmì sọ́lá àwọ̀sọ́lá ó ní àgbọn ní gbogbo àwọn ànábì ọlọ́run wọ́n pè pàtàkì yá máa ń bẹ ẹ mọ̀ rí tẹ́ńtẹ́ǹsì pẹ̀lú ẹ mọ ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ ìmọ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ayé torí pé ẹ̀rù ń bà ń gbé e bàbá tó bí yẹ àrò ìjábọ̀ ṣùgbọ́n gbọ́ yóò ní gbogbo láwọn láti fọ́n bí ayé àgùsọ̀ ẹnu wá sọ tó bá ti gbàgbọ́ láwọn tá a sọ ìyá mú mi ní ọ̀dáìkà aláhùdà tẹ̀rọ̀bì àlàdóòrè tẹ̀rọ̀bì wàhálà ìdáyà wàhálà tẹ̀kọ́mọ̀ wà rúùsì wà tàfíà àwọn ni wọ́n wà lórí ìrí rẹ̀ ẹgbẹ́ ṣe láyé ọlọ́pàá gáyì ọlọ́pàá gáyì ní tó fà ní pé òun náà nígbàgbọ́ nínú àwọn kan tí a mẹ́nu rẹ̀ ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀ẹ́ta aláhùdà mẹ́rọ̀bì wọ́n wùlá ìtàn òmùlẹ̀ أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أخوة ابن كثير رحمه الله قل على هدى أي على نور وبيان وبصيرة كما قلنا آنفا وأولئك هم المفلحون أي في الدنيا والآخرة àwọn wọ́n ṣorí ní ayé àti lọ́run ọlọ́jáwà ọdún wa. ó ní bí àndárakú mẹ́tọ́lábú wọ̀nájàwò ìṣàrùn ìmọ̀ àbíjìwò hàrọ̀bù

kílà ń wá àjẹ́nà ẹni tó bá ti rí àjẹ́nà tọ́lọ̀ lọ bá ti là ń bí iná pàmọ́ ń sọ sí àlè náà àwọn ti fi lálùjẹ́nà pàpọ́ ti fàán. àmọ́ zuh sí ha ní náàrí wọn ó di fi lálùjẹ́nà tẹ fọ́kọ̀ dẹ̀ fàán. aláàbí wọn mọ̀ zuh sí ha ní náà ẹni tá a bá ti là níbi iná ọ̀dọ̀ sí àlùjẹ́nà. pàpọ́ dẹ̀ fàán. táwọn lọ fi sínú àlùjẹ́nà pàpọ́ dẹ̀ fàán. ayé وما الحياة الدنيا إلا متاع الغرور فمعنى الفلاح إذا بنبيع المفلح المفلحون àwọn olóríire ó ní ìdọ́rọ́kù máa tọ́lá wọ̀nàjá mímá ọ̀hárọ̀ mímá mímá mímá ọ̀hárọ̀ kéèyàn bá ìdéyàn lé ọwọ́ ìhóòtẹ̀ ìdé èèyàn fẹ́ téèyàn ń sá fún èèyàn là ń bẹ̀ so àlùfàlà àwùjọ ẹgbẹ́ ẹ̀rọ wọn rẹ̀ àwọn afáwà bẹ̀rẹ̀ wípé tẹ́lẹ̀ fún wọn pe àgbẹ̀ ní àlùfàlà tẹ̀gbẹ́ ní orúkọ àgbẹ̀ àlùfàlà àgbẹ̀ tálọ́mù tẹ́lẹ̀ pe àgbẹ̀ ní fàlà wọ́n ń pè wọ́n ní òfáàrù náà كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج wọ́n ń gbẹ́lẹ̀ tí wọ́n tó gbé nǹkan náà ó yà kí la pé fàlá méjì méjì àkọ́kọ́ inflation tó jèrè. kí la pé muflihun àwọn tó jẹ́ pé dáràkú ma tọ́lábú wà nájà ò mímọ̀ mílìú àrọ̀bù àwọn tó jẹ́ pé ọwọ́ wọn ó tẹ orí tí wọ́n ń wá wọ́n wá ń là níbi ìgbẹ́ tí wọ́n ń sáábú èrè nìyẹn èrè jẹ́ nìyẹn ọlọ́jáde rẹ̀ tó àwọn àgbẹ̀ wọ́n ń jèrè èrè wo náà ń jẹ tí wọ́n bá kí àgbàdo rẹ̀ hmm? wọ́n máa tẹ̀mọ́ kọ́mọ̀ ìjọ́rẹ́ ó sì fẹ́ parun wọ́n sì máa fẹ́ kó ọwọ́ wọn ti kíni àwọn lè rí èrè oko pọ̀ wọn ò kò pamọ́ sọ́nà ọlọ́run òjò kan kalẹ̀ pé inú náà jò báyìí jọba ẹ̀ ṣáàṣì gbogbo ṣùgbọ́n wọ́n rẹ̀ kan pé òjò rọ̀ wọ́n wá ń tọ̀ lába èrè wọ́n ti ń bẹ̀rù pé èrè ò ní gbé tọ́lọ̀ púpọ̀ sódù wọ́n ń fún níjẹ́ bá lè lọ rẹ kí èròǹgbà bá pẹ̀lú òjò pẹ̀lú èròǹgbà tọ́lọ̀ ọdún gbẹ́ ń pé padà di èrè wà nájà òfin máa mẹ́rin àrọ̀dù torí pé wọ́n là níbi tí wọ́n ń sá fún nípa ọ̀gbẹ́lẹ̀ ọwọ́ wọn sì tẹ ìtàjú wọn wá ìlànà ní wọ́n أولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أجاب منه من نصيب المؤمنين nínú ìpín dáadáa táwọn mùmìnì ó lìyàn kìyàmà àti láyé ìgbé àkọ́kọ́ táyé àlìdáyà ọlọ́run ó dá yóò fún wọn ní ìmọ̀nà ọlọ́run fún wọn ní ìmọ̀nà ayé nìyẹn ẹ bá ní tó bá àlẹ́jọ́ ìlọ́gbọ̀gbọ́ yẹn ẹ bá gba kọ̀kọ̀ gbọ́ ẹ tó ń gbèrò ń dúró ẹ tó ń tẹ̀sán lọ́kọ̀ bá fún ẹ tó gba àlejò sọ́nà gbọ́ ẹ tó tún gba àwọn ànábì yòókù gbọ́ ẹ tó gbọ́jọ́ ìyá mọ̀gbọ́ ó jábọ̀ yìí mélòó ẹ fà láyé ń bì ìláìka aláwòrán ìrọ̀bì ìmọ̀lẹ̀ ọlọ́run ìmọ̀nà ọlọ́run yóò mọ̀ wà pẹ̀lú wọn ẹ mọ̀ ọlọ́run bá wọn dúró wọ́n mọ̀ rí àtọ́sọ́nà ọlọ́run tó bá di lẹ́nu kìyàmà tọ́ wọ́n rọ̀dà àríkà tó bá di lẹ́nu kìyàmà ó wà á jèrè àjẹ ìjẹsẹ́ wọ́n rí nǹkan tí wọ́n fẹ́ àjẹ́nà ọlọ́run bó dẹ̀ làwọn kò níbi ìjà àwọn ọlọ́run bá lóyìn mo ń bèrè sí àwọn ọlọ́run bá lóyìn bí àwọn mùmìnì ìdárí ìgbòjàgbé àwọn mòmìnì àyà mẹ́rin lọ́dún orí wọn àyà mẹ́rin àyà mẹ́rin ló ẹgbẹ́ pẹ̀lú kùrà ní ìtẹ̀sí ìlàpẹ́ àyà mẹ́rin lọ́dún orí wọn àyà mẹ́rin ẹ̀múdání bàbá إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون القرآن ẹ̀kọ́ pọ ńbẹ̀ ìmọ̀ ọlọ́run ti pọ̀ ńbẹ̀ fẹ́ni tó bá farabalẹ̀ fún ọlọ́run bá lo ááyà láti ròyìn àwọn mòmìnì àwọn tí wọ́n ó jèrè ní wà tó wá síbi ilé ayé gbogbo ẹ̀kọ́ ilé ayé ti parí nù rẹ̀ ayé e ṣe ọ̀bẹ ayé ìsọ̀rọ̀ ojú gbogbo tí ń bẹ láyé pátá ìdàkejì ẹ̀wà bórí ló ti wà láyé orí bú wà láyé jẹmọ́ ọlọ́mọdé àṣẹ bí ẹni rẹ̀ ṣe wà láyé ẹni bí wà láyé fi gbogbo ẹ̀ sí òwe fún wa tẹ́bẹ́ wọn kà Kùránì ẹ̀ mọ̀ wá ooo ọlọ́run ó kàn sọ lẹ́nà ni ó fẹ́ kí wọ́n láyé wa ni ọlọ́run bẹ̀rẹ̀ alukur'an ó ta wọ́n láyà pé ẹ̀rí múlu wa ọ̀rọ̀ tó wàá kọ́kọ́ sọ lọ́rẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ìyẹn ti mọ̀ pé a máa kọ́kọ́ kọ ọkà àbọ̀rẹ́ ni a dèwé tọ́ba wa ẹ̀lẹ́wà tó bá ṣẹ́kù rà tó bá ṣe kí ni tó bá ṣẹ́kù ẹni tó bá tún bọ́ sílẹ̀ yẹn ọ̀fẹ́ sì náwó ó máa àwọn èèyàn tiẹ̀ ó máa àwọn olólùfẹ́ rẹ̀ fún ọkà wọn gbẹnu kúrò àwọn ẹgbẹ́ ìkíní kàrí o ẹni tó bá fọ́ kúrò náà àtẹ̀tẹ̀ wa orí àfihàn tó kàrà tá a mẹ́tẹ̀ gbọ́ta. Allah subhanahu wa ta'ala ó fẹ́ bẹ̀rẹ̀ Al-Qur'an ó tàwọn láàrin nípa Qur'an ọwọ́ kọ́kọ́ fẹ́ sọ ìròyìn.

kẹ́lẹ́ máa sọ yí pé àwọn onímọ̀tọ̀ tó ti kọ́ pé áyà àti tàwọn òmìnira sí igun àlẹ́sẹ́ ìmọ̀tọ̀ máa ń wòlúra ilé àwọn òṣèlú àti public táwọn kan sọ yí pé àwọn alòkìtà àbẹ̀ náà bá bá mọ́mí ló alòkìtà àwọn ayé ẹ̀sùn papọ̀ mọ́ra wọn ní mo bóyá àtẹ̀kùn sọ yí jẹ̀mọ́ sọ yé Ọlọ́run bá ní iná lẹ́bí ìlẹ̀kẹfà rú ọlọ́run ní àwọn kèfèrí, ewu nínú àwọn kèfèrí, èwo nínú wọn tó pé anímọ̀mí ní igi méjì lọ́wà kèfèrí náà igi méjì tó di mẹ́rin ni wọ́n ìgbèrò wọ́n kí ni méjì ìpìlẹ̀ kèfèrí inú àwọn lárúbáwá àbí àti kèfèrí àwọn adùkítà àwọn tẹ́ pé wọ́n tẹ̀lé àrẹ́bí ìsá wọ́n láwọn tẹ̀lé tàwọn àwọn tẹ̀lé ìjírà kárẹ́bí lóde àwọn tọ́lá àtọ́lá sí ìdíwọ́n ní àgbà ànàbí kèfè àwọn àti kèfèrí máa wọ́n tẹ̀lé ànàbí gan lọ́kẹ́fẹ̀ẹ́ nígbà tí wọ́n ti ta fún ànàbí Muhammad sallallahu alaihi wasallam àwọn lọ́bọ́wọ́ tí wọ́n bẹ́kọ̀ táà bá rí nǹkan ẹlákùnjẹ́ mọ́ sí èyẹ mọ́ fi nǹkan ẹyọ lápájá wọ́n á ní àpótí ah, wọn àkọ́dà ah, ọjọ́ ara rẹ̀ ah, irú èdè wo lọ́ọ́ sọ láàbì yorùbá wọn láti ọ̀wọ́lé yorùbá ọ̀wọ́lé lábá ọlọ́run bá torí pé àwọn kèfèrí oníranran ni wọ́n ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ gbogbo ìran tí wọ́n pín sí bẹ́ẹ̀ irọ́ lásán yìí so bí kèfèrí olóòtà bó ti fẹ́ kèfèrí hẹ́rán bẹ́ẹ̀ ni kèfèrí ti ń pa sí àwọn ẹmọ́ra kìdókò ní sọlọ́n bẹ́ẹ̀ lórí àwọn àbùnà إن الذين كفروا سواء عليهم àwọn fọ́ wá ní kúfù mẹ́rin ọ̀là mẹ́rin ó ní àwọn kèfè nígbà ń sọ ọ̀wọ̀ yìí ni wọ́n pín sí alákọ̀ọ́kọ́ kúfù nǹkan kúfúrú nǹkan àwọn tó yẹ kí wọ́n ṣe kèfèrè látara ìkórìíra àti àtakò oúnjẹ àbẹ́jọ́ wa sọ̀lá àfẹ́ gbọ́ ni àfẹ́ rí ọ àfẹ́ kíkẹ́ lábẹ́ àwọn ẹ̀kẹ́ni kúfúrú dòfúrò àwọn ẹ̀yìn àwọn gbọ́rọ̀ yẹn tó bá ti wá gbọ́sẹ́ wọ́n wà á wà àgbà tó fi tàpá náà ìfẹ́ inú àwọn ẹlẹ́ẹ̀kẹta kúfúrú ìnáà àwọn ẹ̀yẹ́ jẹ́ ni wọ́n ṣàyà kókó ni a mọ̀ pé òótọ́ ló ń sọ ṣùgbọ́n àìdá ibẹ̀ ló yẹ̀rẹ́ o a mọ̀ pé òdodo ló gbé lọ́sùgbọ́n àìdá kúrò bàdá ìná ẹlẹ́ẹ̀kẹ́rì kúfò nípa kúfò nípa àwọn ìlú wọn fojú gbá ọ̀rọ̀ gbà alákọ̀ọ́kọ́ kúfò ìdáhàr kúfò alákẹ́rì kúfò jòhùn فلك كفر عناد فلك كفر كفر النفاق إن الذين كفروا بهذه الأنواع الأربعة سواء إن الذين كفروا سواء عليهم أفاوى الإمام البغوي رحمه الله قل قولوا إن الذين كفروا طلعوا بصي قل لكم بوبو كيف اللي كنت لكم ó ní kíkó sínú yẹ èyí tó jẹ́ kúkú aláwọ̀kọ́ta àgbẹ̀lú kúkú ìdáàr ó ní fọ́wọ́ aláyà àrífàmọ́ aslan wà láyà àtàrí bí ẹgbẹ́ ẹ̀gbọ́n tàbí ọ̀rọ̀ àfẹ́gbọ́ ẹgbẹ́ ẹ̀gbọ́n rìn àwọn èèyàn ọ̀dọ́ lọ́gbà wọn ò sì fẹ́ mọ́ wọn ò mọ̀ òdodo wọn ò sì fẹ́ mọ́ ẹlòmíì kórìíra súnmọ̀ ìbáwọn tọ́mọ́ rẹ̀ ọ̀rẹ́ àwọn tó rẹ̀ ẹ̀rọ́jọ́ ọdún orí ìṣẹ̀fẹ́gbọ́ àtẹ́sẹ̀ ìgbọ́ àyọ́ nínú ọlọ́mọ̀ kò fẹ́ gbọ́ ìka kò mọ́ kò mọ́ lódó kò mọ́ súnà kò sì fẹ́ gbọ́ àwọn ẹgbẹ̀rẹ̀ ìrákanì ẹlẹ́kẹ̀ẹ́jì wọ́n ní rà nínú ta ló ṣe kókò ẹ̀ǹkàr wọ́n ní gẹ́lẹ́ bí ṣèǹtọ́ọ̀nì bẹ́ẹ̀ náà ni kókò jùhùd òun náà ni rọ̀hún àyè àríwá ọwọ́ àyà àrífà lọ́wọ́ àdókòwò oníkéèyàn dá ọlọ́wọ́ bá mọ̀ ó mọ ọlọ́wọ́ lọ́kàn rẹ̀ wà láyà àtàrí ìpìlẹ̀ sáà nísà ìjọba ọmọ ọ̀pọ̀ lọ́wọ́ wa ṣùgbọ́n kò ní ẹ́fà báyé sọ́jà láyé ní pẹ̀lú ara rẹ̀ ó mọ ọlọ́ lọ́kà àfọ́lá rẹ̀ ó mọ òdodo lọ́kà àfọ́ yóò fi ọkàn òdodo àti olóṣèlú ìrọ̀ làwọn yàrá àwọn الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الذين آتيناهم الكتاب Ọlọ́run ní àwọn tá fún ní tíra pẹ̀gbọ́. Yá àrífúnáhù kẹma àrífúnà abẹ́nà. Ọlọ́run wọ́n mọ̀ wọ́n jẹ́ ní ẹ̀mọ̀ yóò bẹ́ẹ̀ owó ni mo mọ̀ ní mo tẹ̀gbẹ́ bá mọ̀ Ọlọ́run yá àrífúnà wọ́n mọ̀ òdodo kàmọ́ yá àrífúnà bí wà. Gẹ́lẹ́ tó ṣe tó mọ̀ ẹgbẹ́ ìlọ́mọ̀. Yorùbá ti bàbá ẹgbẹ́ ọyẹ bí ọ̀hún yà mú. Ìbáwọn pẹ̀lú àwọn ìyàwó jí láti mú àgbà. Wọ́n máa ń dùn láì wọ́n lọ mọ́lẹ̀ fún ìyá àgbà wọ́n sì mọ̀ kó lọ. So kúfúrò tó yá àdìfọ̀mọ́ àdìfọ́ sí ẹmú òdúró nínú ọgá rẹ̀ láàyè ilé ìta. A gbọ́dọ̀ ọ̀gbọ̀n. Àwọn àjọ́jú ọ̀yọ̀ ọ̀jú. Kúfúrò lè náà, kúfúrò lè idan ai ba da kwafi tabarin zane wà láìsí rí ẹni ìrò ní ọ̀pẹ́ ọ́ta ọdún pọ́tàdé ṣẹ́yìn olólórí olólórí ọ̀dá ẹgbẹ́ àìmọye mẹ́wàá ẹgbẹ́ tí ó pẹ́ Mùsùlùmí àìsàmù ẹ̀sùn lórí ìyẹn gẹ́gẹ́ àdúgbò máa tako gẹ́gẹ́ àwọn ẹgbẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba

ó mọ̀ nínú rẹ̀ kó dáwọn tó sọ orí láwọ́lá ìmẹ̀fà bàtò ولقد علمت بأن دين محمد من خير أديان البرية دين لولا الملامة أو حذار مثبة لوجدتني سمحا بذاك مبينا gẹ́gẹ́ mọ̀ yìí pé ẹ̀sìn dáná bíi mú wáyé. من خير أديان البرية من خير أديان البرية ṣé máa sọ pé ẹ̀sìn kan tún bẹ níbì kan ọ̀sẹ̀ tó dáa tó ti mú ọmọ ẹ̀. لولا المثبة أو لولا الملامة أو حذار مثل. ó lè bá wá ṣe ìyẹ̀gbẹ̀rẹ̀ ẹnu táwọn ọ̀rẹ́ ẹ̀hún àwọn alábàṣe ẹ̀hún àwọn fámẹ́lì àwọn kì í sárùn mọ̀sábà àbí èébú tí wọ́n mọ̀ ọ́ pé ẹ̀rá nǹkan nílò aláìrònú ọmọ ọmọ ọmọ bọ̀dá rẹ̀ ẹ́ ilé ń tẹ́lẹ̀ ìgbà káàkiri. lọ́wọ́ jáde tání sọ muhammed zakemu bínà lọ́wọ́ jáde tání sọ muhammed zakemu bínà. jàmbá èyí ò jáde ló ṣe tún lẹ́nu àwọn tó jù ànábì lọ bá kọlọ̀wọ́ àwọn àlùwàsánlá wọ́n tẹ̀ lánàábì wọ́n bá wà jẹ́sẹ̀ tó rẹ̀ lọ́nà ọmọdé àwọn ilé ẹ̀dí mo tó lórí ẹ̀gbọ́n ó àyà àwọn dájọ́ wáyé ayé bọ̀ ó nígbà rẹ̀ rẹ̀ wá di ilé náà jọ méke àbútọ́ nígbà tí èyí bá ṣe é kú àwọn ọ̀rẹ́ àti ilẹ̀ yẹn nítorí mo ń pa láwọn jẹ́sẹ̀ ní sábà hàn ní ilẹ̀ ẹ̀ẹ́dẹ̀ òbí náà ẹ̀ẹ́ bá rí ní ìtàlágbàdé mọ̀tàgbẹ́ láàrin ilẹ̀ yọ̀ èyí òdòdó àgbàmù àpọ̀fàlà ó mú òdòdó tọ́lẹ́nu lọ́pọ̀tẹ̀ ọjọ́ ìmọ̀ gbọ́dọ̀ tọ́ sí ni ìyàtọ̀ fẹ́ kú láyé fẹ́ tọ́ sí ya ya ó yìí ó sì ní ọ̀rẹ́ ìdílé ìpọ̀ ó sì ẹ̀ṣọ́ láyà ó sì dúwó kèèrè orí àwọn òǹkà nínú àwọn tẹ́jọ jẹ́kùrẹ́ ìṣẹ́jú tẹ́gbọ́n wọ́n ní àrọ́ọ̀dìbò àǹtà àmìlàtì abdulmọ̀tàlì ẹni àbútọ́lì mọ́tọ̀ pa pé ó fojú ọ̀nà bàbá ńlá wa lẹ̀ o yóò bá tó gbójú padà níbi bàbá mi ẹ̀ sọ láyé ọ̀rọ̀ ẹ̀ kì í tẹ̀ ìkẹ́ nílẹ̀ ìtẹ́ bá sọ mo ti àdéhùn ìbáàdì lọ́dọ̀ ọlọ́run ó dùn ó dùn ó dùn pé ọ̀dà ọ̀pọ̀ dọ́là bàbá wa lẹ̀ àti kà òbí ẹ̀ dùn wọ́n lára so irú àbùtọ́ lè kúkúrú olóde kúkúrú ilẹ̀ tí ìmòdodo ó sọ lẹ́rù ẹ̀wọ́ tẹ́lẹ̀ àwọn àbá àtẹ̀tẹ̀ ìpẹ́lẹ́ ń sọ lára ẹ̀ ó ní àwọn àwọn àwọn sàdúrà ọlọ́pàá lẹ́bọ̀rẹ́ ló tún àmẹ́bí ìjà ayé ń bẹ nínú ẹ̀rọ tó sábà sọ pé sọ àmẹ́bí ìjà sọ àmẹ́bí ìjà lónìí ní ìdí àwọn ọmọ tó takò ó bọ̀rọ̀ ìdájì so ìṣe kẹfìrí kan nìyẹn ó bọ̀rọ̀ ìdájì ó bọ̀rọ̀ nìfà ó nìkẹrin òun náà ni ó sọ jáde láhán wà láyé àtàkùn ó sọ pé àjọ́sẹ̀ sáàmù ní à lórí gbogbo wa ṣùgbọ́n kò tẹ́lẹ̀ nígbà ọ̀kan ó ń ta owó lóru ẹjí tó pìsì ẹjí tó pìsì ẹjí tó gbóni àtàwọn ọmọ ìyá wọn ẹjí sì tẹ̀sẹ̀ àtàwọn ọmọ ìyá wọn àwọn ẹ̀yìn wọn mọ̀ sọ pé láyé láà níta wọn mọ̀ ẹ̀dí àfáà ní wọn níta ṣùgbọ́n ní kọ̀ọ̀rọ̀ kí ni wọ́n ẹlẹ́gbọ̀n ni wọ́n

أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون bóyá ìran ànábì ọlọ́run ọba alukur'an kò sọ pé awà ábítàwó ó ní àǹdárútàwó lẹ́ẹ̀nà ìrìndár yẹ́ àti máa tẹ̀kùwé ìgbà ń wá pẹ̀lú ìdẹ́rùbà ìbániwí ìkìlọ̀ ọlọ́rọ̀bọ̀ wá sọ pé bóyá o ṣe wà àti máa ń wá nígbàtí o lè wá dúdú o lè wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n ìdáàr yóò wá pẹ̀lú ìdẹ́rù yàbá yẹn. bàbá wa fẹ́ bọ́tọ̀ ọlọ́run sọ̀rọ̀ àyí máa ń bá a ṣe wá àti ìwéjì. ara ẹ̀kọ́ dá wà ní ẹwu àfáà gbogbo gbà ní wá àti ìwéjì wá. òun bá kẹfẹ́ rí sọ èyí ya pọ́lọ́ àwọn èèyàn ṣe nǹkan kúkú òun òun òun òun pa àwọn ìwéjì jẹ́

لا يؤمنون الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون الله يعوى كفري من تقصي سواء عليهم ọ̀rọ̀ bá ní bákẹ̀ náà lọ mọ́ṣẹ́ lọ́dọ̀ wọn àárùn-ún mú yóò dẹ́rù ọlọ́run bàbá wọn ó ṣe wá àfíìkìlọ̀ fún wọn ó jáde mọ́ wọn am lam tunzirhum. bó ṣe ẹ̀fí wọ́n lẹ̀ kó sọ fún ọlọ́run ọba láàyò òmìnú. wọ́n rí gbàgbọ́ ayàyà láti ojú rẹ̀ ìnàlẹ̀dí ilẹ̀ kẹfàrú sàwáàrùn àlẹ́yìí àwọn kèfèrí ọ̀nà mẹ́rin wọ́n kó ọ̀nà mẹ́rin tí wọ́n kó sí yẹ bákẹ̀rẹ́ ni wọ́n àfáàdí ń yẹn àbá àti ń lo ìpédé yẹ àti bàbá aláwọ̀ hánrẹ́ tàwà òòrì tàbílá nìsì tàbí bá sọ fún ìgbé à tí ìkẹ́ ìfẹ́ rẹ̀ ní ẹgbẹ̀rẹ̀ ní ìlàwọ̀ ń kí lọ ìlú ìlú bọ́lọ̀ fẹ́ jáde àti gbogbo kẹfẹ́rí ìrẹ́kẹ́lẹ́ ni wọ́n tó kẹfẹ́rí àìsìkìtà kẹfẹ́rí mùsùlùmí àrọ̀ ìrẹ́kẹ́lẹ́ ni wọ́n kẹfẹ́rí tó gbà pé ẹ̀rí bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ lè tó sọ̀rọ̀ yára ìta ọ̀rọ̀ tó lẹ̀ sọ yìí ọ̀rọ̀ tẹ́kọ̀ọ́ fi gbà سواء سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون سواء عليهم Dọ́gbà lọ́rọ̀ wa, àánzàrùtà wọn, ó kìlọ̀ fún wa pẹ̀lú ń torí kí ọlọ́run ó sọ ìdí tí o fi ní ìgbà àfá tí palágbàjì àdúgbò ẹ bá sọ fún jù bẹ́ẹ̀ lọ káàgbà tóró níbi tó fara pọ́ sí àyè àwọn tẹ́lì ń gbé rí rẹ̀ káàkiri náà jẹ́ ìgbàpá àwọn káàkiri ìṣe ó níbi rẹ̀ fara pọ́ sí bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ láàrin kí ló wá fà á tí wọn ò fi nígbà ọlọ́run sọ fún wa lọ́la ìdíta dúró sí lónìí ó ní bí àwọn kèfèrí ìran mẹ́rin ni wọ́n pín sí gbogbo ọ̀nà tó ti pín sí kèfèrí kèfèrí ń jẹ́ مستفد على القدر والعلم عند الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم يا حي يا قيوم أسلم لنا عدية وذرية والعمل اللهم أرنا حق الحق والجماعة وأرنا الباطل الباطل والسلامة اللهم صل على خير وصلى صلى قبل عائشة قد قد اللهم اجعلنا من يصوم رمضان إيمانا واحتسابا واكتبنا بقيام قيام رمضان إيمانا واحتسابا واكتبنا بقيام هذا القدر إيمانا واحتسابا واجعلنا من متفائلا من في هذا الشهر يا من ليس كمثل شيء وهو السميع البصير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم